nínú àwọn sọ́nà ìjùmọ̀ ní kásẹ̀tẹ̀ ti jùmọ̀ kátẹ́rà ti kí jùmọ̀ lánàá tí máa tó ń tẹ́ lọ́sẹ̀ sí lọ́wọ́ ti fọ́rọ̀ láàrin ìtìtì ti jùmọ̀ ilẹ̀ ìdílé rí láta tó tóbi. wọ́n wà nínú àdéhùn ìgbàgbọ́ ẹ̀rọ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọ̀sán wọn lànà ní sọ̀rọ̀ àlẹ́ sọ̀rọ̀ sọ ìpè ẹni tí abọ́ ní má bọ́. òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àyà sọ̀rọ̀ wọn ni ẹni yóò ti ó bá wá ẹ̀tọ́ sí ìmọ̀ra tí olùlọ nígbà ẹni tó jẹ́ tiẹ̀. ń tọ̀ wá lọ sí jọmọ́ ní wákàtí àkọ́kọ́ wákàtí àkọ́kọ́ ẹni tó jẹ́ tiẹ̀. ọmọ ọlọ́ha ìsà àti ìtàníyà ẹni bá lọ ní àkókò kejì wákàtí kejì ìgbà yẹn ọ̀gá àdàmọ́ kọ̀ọ̀dọ̀ bàbá sọ̀rọ̀ ọ̀dà mi kò tọ̀nà màdúrà ìlú títí jọ́sìn ọlọ́wọ́ ọmọ ọlọ́ha ìsà àti ìtàníyà ẹni tó bá lọ ní wákàtí kẹta ìyẹn ni bóun náà tètè dé jọ́mọ́ àwọn. فكأنه قرب كبشا أكرنا هذا يعني قلت àgbò tí wò rẹ̀ lọ ló fi sí lọ àánú rẹ̀ rí pé èyí tí àgbò tí wò rẹ̀ lọ máa ń lọ́wọ́ lórí pé èyí tí wò rẹ̀ ọ̀dọ́ lọ. ọmọ wọn àti sá àtọ̀rọ̀ bí a ẹni tó bá wá lọ ní wákàtí ìṣẹ̀lẹ̀ ìyẹn nípa ènìyàn náà yá oṣù mọ́kọ̀ táwọn mẹ́ta àtàkọ́kọ́ fọ̀gá ànàmọ́ ọ̀rọ̀ bàjẹ́ jẹ́rẹ́jẹ́ ó dàbí ẹni pé ènìyàn ń bọ̀ wọ́n ti lọ́wọ́n ti àbòjì ẹni. ọmọ ọlọ́ha ti sá àti kọ́ mi sá ẹni tó bá lọ ní wákàtí kàrún ìyẹn ló tó pẹ́ jù ànàmọ́ ọ̀rọ̀ bàjẹ́ ìlọ́jà ó dàbí ẹni pé ènìyàn màláìka yẹsẹ̀mìíràn ẹ̀dẹ́gbẹ̀ o àwọn màláìka tí wọ́n ti tún ní ọmọ kó inú ọmọ nǹkan ẹ̀mí bílẹ̀ àpapọ̀ ẹ̀mí bílẹ̀ kejì lẹ̀ àwọn ní wọ́n tẹ̀sí gbọ́ òtúbà ó dẹ́gbà wọn ní ìtúsàlàyé káàkiri pé ìpèsè pé kí máa ní dáadáa rẹ̀ pọ̀ wọ́n ní mọ̀ ọ́ sẹ́lẹ̀ ọ̀wọ́ fẹsẹ̀lẹ̀ ẹni ọba wẹ̀ kó sì mọ́tótó wọ̀ bẹ́ẹ̀ kẹ́rẹ́ wà bùdàkàrà ó ń tọ̀ ń tètè lọ sí tó máa kó sí yàrá ó bẹ̀rẹ̀ sí ní ká lọ ó súnmọ́ lè lówó nígbà yẹn lèèyàn gbà ládàá oníbi tó máa méjì ọ̀nà ìdè ẹ̀ńtọ́ bá ti omi kejì rẹ̀ tàbí ẹni tí ò sí àwọn kìnìyàn tó pérépéré kàn kò ní gbà ládàá oníbi tó máa méjì rẹ̀ kọ́dọ̀ wa mẹ́gbà wà ọ̀rọ̀ níbi ládàá bẹ́ẹ̀ lèèyàn gbà ládàá bọ́kẹ́ ká ìlànà sàn torí bẹ́ẹ̀. قد سمعت الجمعة حتى ما تسوي إن شاء الله تعالى إذا هم قد